Why some other people, it no make sense. My people she talk many things about Koiki. The way people, a lot of people come outside, will be say they can't start this Yoruba agitator. Will be say they can't start this Odudua matter. Will be say they say they be Yoruba agitators. Will be say they start because of say their own pocket. Will be say they not start because of say they they want make their Yoruba people go on their own. They want to collect their Odudua nation. He say many people open different kind of gold for me We be say dem come turn am to business my people, and this one we be say she talk. she tok say as dem use sunday gboote make money We be say the use sunday gboote make money We be say skoiki and some some of the rest yoruba agitators say at the end of di day when we say the matter reach grand they turn back wey be say dem no even fit stand by sunday gboo e say all di pipo wey be say tosi make sunday gboo dey dance dem dey look im back say dem dey im back e say today wen di matter reach all of dem dem run nobody dem no dey to find nobody don even come outside none of dem don even come outside say see di step wey be say dem don take wey be say e fit even help di ones wey be say dem don arrest e say many of dem na money money money na make dem come outside wey be say dem open platform e say it is yoruba agitators na so dem get go fund me my people. e talk many many things. We be say e call koiki name come aside say koiki They use sunday gboo to dey make money to dey arrange himself my people, na she talk cannot be me but i need to just come aside here to come share the matter with una my people, make i live on. make on una hear wetin one of the Euro, this yoruba woman talk. We be say the way she take talk. The things we be say she talk about the yoruba agitators Their plans against dis oduduwa waiting. dem stand for whether na the. Odudua. They won't really collect their Odudua. I mean, they just use until they make money from the Yorubas. So be say they really want to collect the Odudua nation. My people make on a year for my mouth by on herself. May not be like saying I may just carry the matter. Come here, come they talk. And may I don't forget to let me know what's on that for the comment section, my people. I want today. Want today. dé <laughs> a ti mọ̀ pé ti dé ńgbà tó ṣe but what's it owó tí kò kí journey. jẹ ẹjọ́ ni ẹ ṣe So, so, ẹni yìí ò ṣe ní mọ̀mọ́ yọ̀ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni nígbà tó ṣe pé gbogbo ohun tí wọ́n ń gbà gbogbo go fund me gbogbo go raise me nígbà tó ṣe pé ẹjọ́ ń jẹ ni nígbà tó ṣe pé ẹjọ́ ń kó jẹ ni ẹjọ́ ńlá ni nígbà tó ṣe pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ níyé ẹ̀ níyé sọ̀sọ́kùsọ̀ tó bá ṣe é pé bẹ́ẹ̀ ṣe lẹ́nu bẹ́ẹ̀ ṣe lẹ́nu lórí íńtánẹ́ẹ̀tì yìí tó bá ṣe pé bẹ́ẹ̀ lẹ ṣe lẹ́nu ẹ̀yin ò ṣe sọ pé kí olóyè gbó olóyè Sunday Igboho kó yọjú sí wọn l'Àbújá tó bá ṣe pé lóòótọ́ lẹ mọ̀ pé wà lẹ́yìn olóyè Sunday Igboho ṣùgbọ́n orí ibi náà lẹ ti lè jánu you cannot do more than a dead rat orí ibi tẹ́ ẹ wà yìí náà lẹ ti lè jánu orí ibi tẹ́ ẹ wà yìí náà lẹ ti lè máa lẹ ti lè máa fọ́nu gbogbo wọn dà gbogbo wọn dà gbogbo àwọn máa jó lọ mò ń wẹ̀yìn ẹ àwọn dà ta ló wọn mọ́ bàbá kọ̀ǹfàmù onílé ogun àwọn dà àwọn dà kí lè rí ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo àwọn gbogbo àwọn ẹni ẹlẹ́ni wà ní kọ́sítọ́dì látijọ́ yìí nìsín àbí láti July 1st kọ́ ni wọ́n ti kó wọn ẹ lọ wo déètì òní láti July 1st náà ti kó wọn ẹ lọ wo déètì òní bẹ́ẹ̀ bá lè múrú àwọn yẹn tẹ́ lè gbàgbé wọn síbẹ̀ tí ò sí ẹnì kankan tó rí ìgbésẹ̀ kankan gbé nínú gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ń jà nínú gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ń dàdàǹgbara yìí tẹ́ bá rí ìgbésẹ̀ kankan gbé bó bá wá ṣe pólóyè Sunday Igboho lọ́run wọ́n bá ti wá mú lọ síbẹ̀ nǹkan kí lẹ fẹ́ rí ṣe sí i ẹ sọ pé ibi ẹ sọ pé ibi ẹ sọ pé ẹ ń bólódùmarè ṣe kọ́nù ìgbà náà lẹ́wàá gbà fún kádàrá àbí bẹ́ẹ̀ kọ́ ńgbẹ́ ẹ bá mọ́wọ́ ara yín tẹ́ mú tẹ́ fi yí kádàrá àwọn èèyàn padà tán ńgbẹ́ ẹ bá mú ìpín wọn gbogbo owó tó ń tẹ red head ẹ̀jẹ̀ lẹ́ máa fi wẹ̀ nínú ẹbí yín bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń tẹ red head tẹ́ ń tẹ red head gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń tẹ red head yẹn ẹ̀jẹ̀ balabala náà máa fi wẹ̀ nínú ìdílé yín ẹ̀jẹ̀ balabala náà máa fi wẹ̀ nínú ìdílé yín gbogbo owó tó ń tẹ red head yẹn gbogbo ọwọ́ tó ń tẹ́rẹ́ dẹ̀ ẹ̀jẹ̀ balabala náà máa fi wẹ̀ nínú ìdílé yín àfi tí ò bá kí ṣe pé orílẹ̀ àfi tí ò bá kí ṣe pé ràn Yorùbá lẹ̀ ń yọ lẹ́nu àfi tí ò bá kí ṣe pé ẹ̀yin lẹ ti gbòho débi tó dé ìlókù nírún ẹ ò ní fẹ́ jẹ̀wẹ̀ máa tẹ́rẹ́ dẹ̀ dìyẹn dáadáa ẹ̀yin ìka òṣì ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìka èèyàn ńgbà bẹ́ẹ̀ bá ti mú yàn tẹ́ bá tì tẹ́ bá ti wọ fírìtọ́ ẹ̀ wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ẹ̀yin púpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé ń jà púpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé ń jà yìí tẹ́ ń sọ pé ń jà fúnra Yorùbá tẹ́ ń sọ pé wà lẹ́yìn olóyè Sunday Igboho tẹ́ ń sọ pé olóyè Sunday Igboho máa lọ ẹwà lẹ́yìn ẹ̀ púpọ̀ ẹ̀yin olóṣèlú lẹ̀ ń ṣiṣẹ́ fún olóṣèlú náà lẹ̀ ń ṣiṣẹ́ fún iṣẹ́ tí wọ́n rán yín lẹ̀ ń ṣe wọ́n ní kẹ́ ẹ àwọn olóṣèlú lẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ̀yin náà lẹ́wàá mọ̀ pé èèyàn kan ẹ̀yin náà ẹ̀yin àwọn ọmọdé àwọn ẹ̀yin náà lẹ́wàá mọ̀ ẹ̀yin náà ní kẹ́ lọ dára wọn ní lòun òpònú tó ń bi wípé èló lẹ jí iye tẹ́ ẹ jí lápò gbogbo èèyàn ní kẹ́ ẹ lọ san ẹ̀yin olè burúkú yìí ẹ̀yin olè ẹ wà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ha that election twenty twenty three election a ní dì í a ní ṣe gbá who born you who born you tẹ́ fi máa sọ pé wọn ò ní dì í ẹ̀yin òpònú ayírádà àwọn ọmọ àlè Yorùbá yes òpònú ni yín òpònú ni for you to come on the internet and be saying "Hey, ẹ ìbò ìbò twenty twenty three a nídìí ta ni yín láti stop ẹ ta ló mọ̀ yín ta ló mọ̀ yín kí lẹ ní agbára wo lẹ fẹ́ sà tẹ́ fẹ́ fi dá dúró agbára tẹ́ ẹ̀ rí sà látijọ́ yìí ó dìgbà wo kẹ́ ẹ tó rí sà gbogbo apá tẹ̀ rí ga látijọ́ bẹ́ẹ̀ ṣe ń halẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ń mi bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń ṣe tó kí lẹ́rí ṣe sí i bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ponú ẹ ti gbàgbé wípé nígbà tẹ́ ti ń halẹ̀ lẹ́yìn yẹn wọ́n máa dìbò lẹ́gbẹ̀ẹ́ sókà wọ́n máa dìbò lẹ́gbẹ̀ẹ́ ilé olóyè Sunday Igboho gangan ẹ̀yin máa dàrú àríjẹ ní máa dàrú ẹ̀yin olè wọ̀nyí. ẹ á ṣe é pèjàre ẹ ṣe jàre ẹ ṣe ẹ ṣùgbọ́n ṣe rí gbogbo ẹni bá tẹ rẹ́ẹ̀dẹ̀ẹ̀dì èmi ò fẹ́ ṣépè ṣùgbọ́n gbogbo ẹni tó bá bọ́ sórí program yìí tó bá tẹrẹ ẹdẹ ẹ̀jẹ̀ bàlàbàlà náà máa fi wẹ̀ nínú nínú nínú ẹbí ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kò ń ṣe dandan ṣé ẹrí tán bá ti ń tẹrẹ ẹdẹ ẹdì yẹ àwọn èèyàn kó ìkí ló wá ń tẹrẹ ẹdẹ ẹdì níbí àwa mọ̀ wọ́n àwọn èèyàn kó ìkí ló wá ń tẹrẹ ẹdẹ tó wá ń sọ̀sọ́kùsọ ṣé òótọ́ ọ̀rọ̀ máa sọ pé ká má sọ òun ni ṣé ẹ lè kóyè gbogbo èèyàn ni ṣé ẹ lè sọ wípé kí gbogbo èèyàn má sọ̀rọ̀ ni yes gbogbo wa ò lè parọ́ fún yín báwọn kan bá ń fọwọ́ ra lórí báyìí tí wọ́n bá ń gẹ̀rẹ́sì ẹ̀ àwa o lórí ìmọ̀ yorùbá o àwa ti dá májẹ̀mú fáwọn orúmọlẹ̀ páwo ò ní parọ́ òótọ́ tó bá wà ń bẹ̀ làwa máa máa sọ òótọ́ tó bá wà ń bẹ̀ làwa máa sọ ṣe bẹ́yìn náà lẹ́mú gbogbo ọba bú ẹ mú wọn ẹ wọn eré wọn té nígbà tọ́rọ̀ wá délẹ̀ nísìn ẹ wá ní wọn fọwọ́ lẹ́rán ńgbà wo ni wọn ní fọwọ́ lẹ́rán nígbà wo ni wọn ní fọwọ́ lẹ́rán ńgbà wọn bá tún dìde tọ́ka ẹ sọ pé ńgbà wọn ti gbowó náà tún sọ̀rọ̀ ìgbà yẹn lẹ́sìn sọ pé owó tẹ́ gbé fún wọn ló jẹ́ wọn ó dìde kí ló dé ẹ má dákú ṣòro olóyè Sunday Ìgbòho mọ́ ẹ má dákú mọ́ ẹ má dákú mọ́ yín tà ń sọ fún yín nìyẹn ẹ má dákú mọ́ tí ò bá kí ṣe torí tẹnu yín lẹ ṣe ń ṣe é tí ò bá kí ṣe torí olè tẹ́ ẹ fẹ́ jà tí ò bá kí ṣe torí pé ẹ̀yin gangan nítorí pé kẹ́ ẹ lè kó gbogbo àwọn owó tí wọ́n ń dá fún yín kẹ́ ẹ lè kó jẹ tí ò bá kí ṣe torí ẹ̀ lẹ ṣe ń ṣe ẹ sinmi níbi tẹ́ ẹ sin olóyè Sunday Igboho dé báyìí ẹ sinmi ẹ padà lẹ́yìn ẹ̀ ẹ ti ẹ̀fẹ̀mí ẹ̀ tí ẹ jẹ́ ó ráyé ṣe àwọn ìyàwó ẹ̀ nídìí àwọn ọmọ ẹ̀ nídìí ẹ̀ ẹ má sa àwọn ọmọ olóyè Sunday Igboho láláì ní bàbá èèkan ló ń bẹ lẹ́yìn Sunday Igboho yẹn àdògán ẹ ti pàdánù fáwọn ẹbí ẹ̀ kí lẹ rí ṣe sí compensation wo lẹ ṣe fáwọn ẹbí ẹ̀ kàn kàn kàn kí lẹ ṣe fún wọn kí lẹ ṣe fún wọn. ẹnìkan ní òun mọ òun mọ òun mọ àtẹlẹ. awágò tí ẹ mọ ẹ àdẹfẹ mọ ẹ. kẹ́yìn tó bẹ̀rẹ̀ Oòduà nation kẹ́ tó bẹ̀rẹ̀ Yorùbá nation tẹ́ ń ṣe yìí làwa ti bẹ̀rẹ̀ ẹ lọ wo déètì tẹ́nìkọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ lọ wò gbàtàwà bẹ̀rẹ̀ ẹ lọ wò gbàtàwà bẹ̀rẹ̀ àwọn already láti mọ anybody yín ni nítorí pé bẹ́ẹ̀ ṣe ń gbowó fúnra yín torí ẹ̀ náà lè ṣe máa rò wípé bóyá ẹ àwọn kan náà ti gbowó yes we are telling the truth and we will continue to say the truth and we don't need any money from any fucking body. a nídìí owó yín a nídìí owó látọwọ́ yín a sọ pé kẹ́ wá rèzì ẹ a sọ pé kẹ́ wá rèzì wa a polówó gofundme ṣó ti yé yín intan sọ fún yín nìyẹn ẹ ti tì í tì í tì í tì í tì í tì í owó baba dami májà sálá ẹ ti tì í tì í tì í tì í nìsín ẹ ti tì í ẹ ti tì í nìsín oníkálukú yẹn á jí làárọ̀ àjẹun nínú ilé ẹ̀ á bùta nínú ilé ẹ̀ bó bá kọ bó bá bọ kínní ẹ̀bọ́ tí ìyàwó yín ẹ̀ bá ìyàwó yín ṣeré ṣé olóyè Sunday Igboho lè ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nígbà tẹ́ ti sọ ni ẹlẹ́ni di wanted ẹ ti sọ ni ẹlẹ́ni di wanted ẹ ti sọ ẹni ẹlẹ́ni di ẹni tó jẹ́ pé kò lè gbélé kò lè gbọ́nà ṣé bínú ilé jàràmù ló wà ńlẹ̀ yẹn mélòó nu yín lórí ẹ gbà á kó kọ́lé jàràmù jàràmù bẹ́yẹn sílẹ̀ kó má lè sunú ẹ̀ kó dẹni tí wọ́n ń lé kó dẹni tó ń sá kiri and you are now telling me ẹ kìíní kan ẹ i am talking rubbish ẹyin gangan ni rubbishians yes you are the rubbishians eh? you are the idiot nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí kò gbé ojú sẹ́nu ṣe rí gbogbo àwa tí a bá ṣe tán láti gbọ́ gbogbo àwa tá a bá ṣe tán láti gbọ́ gbogbo ẹni tó bá létí gbogbo ẹni tó bá gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ ẹ kó gbọ́ nǹkan tí àwa ń sọ kó gbọ́ ohun tá à ń sọ. So bá a ṣe máa sọ rèé bá a ṣe máa pariwo rèé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà ń bíjàre ẹ wá bá wa dá sọ̀rọ̀ gidi níbi tí ọ̀rọ̀ dé ní ìsinyìí we want people to talk a fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ èèyàn sọ̀rọ̀ nítorí nínú ìròyìn tó jáde tí olú ìwò sọ olú ìwò pé àwọn ti bá olóyè Sunday Ìgbòho sọ̀rọ̀ according to that statement that I read ó túmọ̀ sí pé ní ìsìn olóyè Sunday Igboho máa stop agitation wọ́n ní ó ti gbà láti follow àwọn condition kan wọ́n ní ó ti gbà láti follow àwọn condition kan èyí túmọ̀ sí wípé um, olúwo ó sọ pé àwọn ò mú olóyè Sunday Igboho lọ fún peace meeting peace meeting ní abuja. n tí àwa wá ń pe ẹ̀yin olóye ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin oló ẹ̀yin tí ehm, ẹ fi ọpọlọ tòótọ́ tẹ̀ fi ń rìnrìn àjò tí ẹ tí ẹ kì í ṣe ojú méjì tí ẹ kì í ṣe ojú méjì ẹ̀yin tí ẹ kì í ṣe olójú méjì bí àwọn kan tó ṣe pé òótọ́ lẹ́yìn máa ń sọ ẹ bá wa pè sórí ètò ẹ bá wa dá sí i zero nine zero two four four four zero four three two ó ní nọ́mbà tí ẹ máa bá wa pè sí wọ́n ní kí olóyè Sunday Ìgbòho kí wọ́n bẹ̀bẹ̀ báyìí ni àbí kí wọ́n mọ́ bẹ̀bẹ̀ àbí kí lẹ́ni mo wí ṣé kí olóyè Sunday Ìgbòho bẹ̀bẹ̀ wọ́n ní ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ arọ́nà lọ àbí kí olóyè Sunday Ìgbòho náà ó dúró ti àwọn alligator wípé tó àní gbà àní ṣe ṣé kí olóyè Sunday Ìgbòho dúró tì yín o àbí kí olóyè Sunday Ìgbòho bẹ ìjọba àpapọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wà pẹ̀lú wa lórí ètò zero nine zero two four four four zero four three two zero nine zero two four four four zero four three two that is the number to call gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá pátápátá zero nine zero two four four four zero four three two zero nine zero two four four four zero four three two zero nine zero two four four four zero four three two that is the number to call mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n ti announce olóyè Sunday Igboho gẹ́gẹ́ bíi militant wọ́n ti announce olóyè Sunday Igboho gẹ́gẹ́ bíi fugitive nílẹ̀ bàbá ẹ̀ militant túmọ̀ sí wípé ẹni tí ń dà lúrú èèyàn tó ń fipá jà. Uh-huh. hello. ẹ káàsán mà. ẹ káàsán sá o. yẹsà ẹ kú ètò mà. yẹsà. ọlọ́run á mú tẹ̀síwájú mà. àṣẹ o. ẹ mo program yẹn lọ́wọ́ ń sìn. ok. nípa ọ̀rọ̀ tẹ sọ yẹn ìmọ̀ràn tí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tí ọba olúwo sọ yẹn ọ̀rọ̀ ẹ̀ á dùn mọ́ nínú tí olóyè ìjọba lè tẹ̀lé ìmọ̀ràn ẹ ṣe. because if one agitator ma sọ pé àmì outside country n sin èyí wà outside country àwa wà nàìjíríà níbà ẹ̀ẹ́dẹ̀ ń dá wà láti wọ́n kó pé nàìjíríà ló wà. ẹ ṣe. ok wọ́n ti káyà tí wọ́n tẹ̀ ní sìn. bẹ́ẹ̀ni. mélòó ni wọ́n ń sìn ló ti gbé gbé. ẹ ṣe. nínú wọn ẹni ẹlẹ́ni sìn ó kọ́lé síbẹ̀ yẹn sìn ó dẹ́gbẹ́ pé tó a fẹ́ máa jáde sìn yọ́ máa wò ó fòfò kiri ni. á dà fún yín o. ká má gbé so nípa ọ̀rọ̀ tó líwo sọ yẹn èmi àdí àyẹn èmi àdí àyẹn mo support ẹ ẹ ṣe ó make sense so lè ṣe báyẹn at least bẹ́ẹ̀ sọ kan pé ká pèwé lọ́kọ̀ ìyàwó pé ká má rọ̀ náà. bẹ́ẹ̀ ni ó kọ déyìn wàdẹ fún mi èèyàn lẹ́yìn inú èèyàn ló ń gbé bàbá mi ẹ ṣe. tó ẹ tó àmọ̀ràn olúwo sọ pé kó ṣe ìgbésẹ̀ yẹn ní sọ̀pọ̀ ìkókò ìdìbò ní bẹ́ẹ̀ láì ṣe bẹ́ẹ̀ láti di ìkẹ́rẹ̀ wọn tẹ̀ kò ṣé tó àmọ̀ràn yìí mi yìí bí sọ̀pọ̀tẹ̀. ẹ ṣeun gan ẹ ṣe. ẹ pé ìtumọ̀. ẹ ṣe o olódùmarè á pẹ̀lú ẹ̀yin náà ẹ ṣe. the number to call is zero nine zero two four four four zero four three two. ẹ. olùdámọ̀ bá ń pè é kì í ṣe pé olùwòsàn bẹ́ẹ̀ gan àìdí àpọ̀nrún yìí kì í ṣe pé ń bẹ̀ nà ọ̀gbà wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí in tí àwa ń sọ náà ni wípé ṣẹ́rí òkè fake news ni olúwo ń parọ́ ni ó dáná náà ẹ jẹ́ wípé ṣé kí olóyè Sunday igbòho bẹ ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àbí ká sì dúró lórí wípé kó má bẹ ìjọba. hello. hello ẹ kó tó. yes sir. orúkọ tí ọláwálé ló ń bá yín sọ̀rọ̀. ẹ ṣe àdúpẹ́ yes sir. kẹ́rí ti tèmi. bẹ́ẹ̀ pé tí bàbá wa Sunday Igboho tọ́ba lè tẹ̀lé nǹkan tó lúwo sọ̀rọ̀. ok. á dùn mọ́ni púpọ̀ ìdí ni pé ẹ wo àwọn agbẹjọ́rò ẹ wo Wọlé Ṣóyínká tí wọ́n sọ̀rọ̀ ẹ ó kọ̀ rí ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí pé. ta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ta ló ń sọ̀rọ̀. Eh, eh. ẹ ṣe. ẹ wá wo gbogbo agitators nígbà tí olóyè sunday gbòó wà ẹ wo bí ròṣe pọ̀. á dáa fún yín bàbá mi. ó yẹ wá wọlé nínú èèyàn mélòó ló kù. ẹ ṣe o. tó o tó bá lè ṣe bẹ́ẹ̀ àmọ́ nǹkan ta kàn ń rò náà ni pé ǹjẹ́ tó bá wá dùn ǹjẹ́ píkìnìkì ni wọ́n sọ yìí ǹjẹ́ olóyè sunday gbòó ǹjẹ́ máa lè tẹ̀lé wọn padà wálé. Eh. ojú wo ni tèmi nìyẹn. ẹ ṣe yóò dáa fún yín yóò yẹ yín kò ní yẹ lẹ láṣẹ lẹdùá ẹ ṣe um, mo tún retí pé ẹlòmíì òní public opinion lasic hmm. public opinion lasic ṣé kí olóyè Sunday Ìgbòho bẹ̀bẹ̀ níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká fi àmọ̀ràn ti olúwo sílẹ̀ pé ẹ kàn mú olóyè Sunday Igboho dání lọ ẹ ẹ ẹ jẹ́ ká fi àmọ̀ràn yẹn sílẹ̀ ṣùgbọ́n ṣé kí olóyè Sunday Igboho bẹ̀bẹ̀ níbi tí ọ̀rọ̀ dé yìí àbí kí wọ́n má bẹ̀bẹ̀. hello. hello. ẹ ká sàn o. hello. yes sir. à ń gbọ́ à ń gbọ́ fọ́gbàmù ẹ ṣeun gan adúpẹ́ olùkọ́ wà pẹ̀lú yín o. ó àmì àṣẹ o àṣẹ o. gbogbo olúwa kó wá tún ìfìyà wá àṣẹ o. ogun ogun fẹ̀jẹ̀ sílẹ̀ lọ́sùn fẹ̀jẹ̀ sílẹ̀ lọ́sùn yìí abáwa dáyọ̀ dúró. wà. mo ń gbọ́ yín ok wá tí mo ṣe ló confuse yín àṣẹ náà ni mò ń ṣe àṣẹ wá. àṣẹ o àṣẹ o. ẹ̀yin náà ló ṣàfihàn àṣeyọrí ni wọ́n ṣe. àṣẹ o ẹ ṣé o hmm, ẹ ṣe àdúpẹ́. ihun tí à ń béèrè náà ni wípé ṣé kí olóyè Sunday Ìgbòho bẹ̀bẹ̀ ẹ wo iye àwọn tó wà ní kọ́sítọ́dì nítorí olóyè Sunday Ìgbòho nìkan bẹ́ẹ̀ àwọn alligator tún dúró wípé àníṣe kólóyè Sunday ò tẹ̀síwájú pẹ̀lú ìjà pẹ̀lú ìjọba pé àní gbà ṣé kí olóyè Sunday Ìgbòho bẹ̀bẹ̀ tọ́ ọ̀fẹ́ǹsì mo rò pé ẹ̀yin náà ń bẹ ní bọ̀ hello àwọn kan ń pè sórí hello ọ̀ nọ́mbà tí ẹ máa pè sí zero nine zero two four four four zero four three two òun náà ni nọ́mbà tí ẹ fi bá wa sọ̀rọ̀ lórí ètò lónìí. hello. hello? mo ní kí lè rí sí nǹkan tí lórí ọ̀rọ̀ program tẹ̀ ṣe ni kí lè rò pé gbọ́dọ̀ kí lè rò pé ẹni ẹ lè ṣe tó lè jẹ kí sì wà láti sọjú tó ní sógun wàhálà mọ́. ẹ̀yin náà là ń bi léèrè àsìkò opinion gbogbo ìlú lónìí àsìkò opinion gbogbo ìran Yorùbá lónìí wípé kí ni kólóyè Sunday Igboho ṣe níbi tó dé ìjọba ti declare as militant èyí tó túmọ̀ sí ẹni tí ń dà lúrú ẹ́ tó túmọ̀ sí ẹni tí ń fipá ṣe nǹkan tí ò tẹ́ ìjọba lọ́rùn èyí tó dẹ̀ ṣe wípé bí wọ́n bá ti dìklẹ́ èèyàn bẹ́ẹ̀ ó lè yọrí sí kú o wọ́n lè sọ pé just just gun him down nígbàkigbà tẹ́ bá ti rí níbi tó dé ṣé kí olóyè Sunday Ìgbòho bẹ̀bẹ̀ ni àbí kó fọwọ́ lẹ́rán kó máa tẹ̀lé àwọn agitators ìyí tá à ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn wa nu. òun náà ẹ ẹ bọ̀ tó níbi kan bóun náà sọ̀rọ̀ wọ̀nàwọ̀nà because òun tó sì òun ní tẹ́sán pọ̀ lórí ẹ̀ báyìí ìgbà tó ń bá decide làwọn yẹn máa fọ́lù pẹ̀lú ẹ̀. ok ẹ ṣe ẹ àmọ̀ràn ti yín nìyẹn ẹ̀yin ní kí olóyè Sunday Igboho kán jókòó kán bá sọ̀rọ̀ o ìyín tí olóyè Sunday Igboho bá ti decide báyìí ó ní àwọn èèyàn máa tẹ̀lé. èmi rò pé nǹkan tó ń kọ́ bá fẹ́ fúnra àti ìdùnnú ẹ̀ kó gbogbo ló lọ̀rọ̀ ṣe ń gbọ́. àṣẹ́rí ọ̀rọ̀ yìí ti kọjá ibi pé kí ni olóyè Sunday Ìgbòho fẹ́ ṣó ti yé yín wọ́n ti kó pásítọ̀tì olóyè Sunday Ìgbòho lè jáde kúrò nínú ìlú yìí mọ́ wọ́n ti declare hmm. olóyè Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá wanted ìjọba tún ti wá fi kún pé is a militant pé wọ́n militant group ṣó ti yé yín hmm ní ìsìn ọ̀rọ̀ òsì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho mọ̀ bóyá ìmọ̀ràn tèmi bóyá ìmọ̀ràn tiyín bóyá o lè dún létí olóyè Sunday Ìgbòho láti yọ wọn nínú kílà nílò yìí. bọ̀ tó bá kọ́ bọ̀ tó bá kọ́ máa àtàkùn tó apọ́lọ tó apọ́lọ tó apọ́lọ tí kò ní sí tí kò ní sí bóyá tí kò ní sí tó ní sí bóyá máa mú un tó bóyá máa tó lọ tó bóyá tó bá kún àti ètò yà o fóun ti yàtọ̀ fóun ò tẹ́ni ti gbogbo fóun ti yẹ mọ́ tí hmm. kò sí pọ́blẹ́mù tó. Hmm. Ah, ìmọ̀ràn tí náà là ń béèrè olódùmarè á ràn gbogbo wa lọ́wọ́ nítorí tá a bá wí ní ìsìn gbogbo àwọn alligator gbogbo àwọn tán láwọn alligator tó jẹ́ pé lórí ojú kìíní náà orí Facebook náà jókòó sí tó ti ń fẹnu waran sọ́bẹ̀ oríṣiríṣi náà máa bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀yin ti má mọ̀ràn tì yín wá ẹ jẹ́ ká gbọ́ tẹlòmíì kó lè ráìm kó má jẹ́ pé ọ̀dọ̀ ẹnìkan náà la jókòó sí. Si hello hello ẹ kásán o bẹ́ẹ̀ ni ah, à ń gbọ́ yín ah, rárá o.

ẹ ṣe. àwọn aráàlú òyìnbó náà ni torí pé mo kó bá síbi bá ti ju hundred dollar ó máa di forty thousand ó dára nàìjíríà máa yí ìyẹn jẹ. ẹ ò jọ wọn lójú. Ah, àwọn aráàlú ń lọ kó ni mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ torí ọlọ́run ṣé ṣé tó dalẹ̀ ń ṣe o. ẹ ṣe ẹ ṣe àdúpẹ́. méjì kan kú màdámẹ́jọ ṣẹ́ni ètò tẹ́gbẹ́dá ní àrùn mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ máa refresh Nigeria constitution kẹ wo òfin tó dé tẹ̀ ń ṣe àtòfin tó dé ẹ ṣe secondly àwọn kẹ wá civil service rule kẹ máa kà á lẹ́ẹ̀kọ̀ọ́ kan civil service rule tí mo mì ní pé ìwé tó di àwọn òṣìṣẹ́ ìjọba lẹ́nu iṣẹ́. bẹ́ẹ̀ ẹ ṣe. torí tí wọ́n bá ti gba iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba come first kó tó jà fún aráàlú. bẹ́ẹ̀ ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe o God bless you sir. tọ́ ní tí bàbá mi yẹn sọ náà ni wípé àwọn tìlú òyìnbó ni ká bá wí o nítorí pé àwọn ni wọ́n ń gbókèrè tafà sílé hello. hello. ẹ ká sàn. ẹ ká sàn o. ooo. Oh ọ̀rọ̀ tá a fẹ́ dá sí i. à ń gbọ́ yín o. ẹbí ti Ìgbòho ni. bẹ́ẹ̀ ni. ibi tí Ìgbòho àbí. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ gbogbo tí wọ́n ń sọ yìí irọ́ náà ń pa ò wọ́n fẹ́ ti mú Sunday Ìgbòho ni. Hmm. wọ́n fẹ́ ti mú ni o wọ́n bá dẹ̀ pa kò sí nǹkan táwa Nàìjíríà fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni jìbìtì hmm. ló wà lọ́wọ́ wa ọgbọ́n kọ́gbọ́n ló wà nínú wa. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ ń jà fún nàìjíríà ni. Hmm. ẹ jẹ́ kọ́ rò dáadáa o kọ́ má lọ kọ́ má ti lọ sẹ́nu kìnìún o. Hmm. àmọ̀ràn tèmi nìyẹn o. ẹ ṣe ẹ ṣeun mà n tí àwọn sọ náà nìyẹn o wọ́n ní kí kí olóyè Ìgbòho tún wò ó kó má ṣe wípé wọ́n fẹ́ tọ́ lọ sí ẹnu kú ni àwa ò kúkú ẹ jẹ́ kí ẹ má tí ì jẹ́ kí n sọ ìró tiwa ìró tiyín là ń gbọ́ lọ́wọ́ hello. hello ma. ẹ káàsán sà. ẹ káàsán o. yes sà. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ẹ olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni. ó ní láti lọ bá